إيه لا الحمد لله والصلاة والسلام على رسول الله كياما آه، بنو نتوك يعني كوشيدا داتو سو so, uh, الالوسي shihabuddin al-alusi rahimahullahu ta'ala wọ́n ní àwọn ṣíyà wọ́n ní wọ́n hum yunkiruna dhalika ashadda al-inkar وليس في كتبهم المعول وليس في كتبهم المعول عليها عندهم عندهم عين منه ولا أثر أصلا ó ní kò sí nínú àwọn tírà tí àwọn ṣíà tí wọ́n wọn kò sí inú pa kankan bẹ́ẹ̀ ni kò sípìnlẹ̀ kankan tó sọ wípé àwọn ṣíyà ńkọ́ wọ́n lẹ̀ ṣìnà ṣíṣe wọ́n lẹ̀ mọ́ ìyá wa Aisha radiyallahu ta'ala anha ó wá ní wa kadhalika yunkiruna ma nusiba ilayhi min al-qawl bi'uqu'i dhalika minha ba'da wafatihi sallallahu alayhi wa sallam ó ní bákan náà ó ní àwọn ṣíyà wọ́n á máa tako ìmọ̀lẹ́sìnámọ́ ìyàwó Aisha lẹ́yìn ikú ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn tíra wọn tó gbé kò sí ìpìlẹ̀ kò sí tó sọ wípé wọ́n lẹ́sìnámọ́ ìyàwó Aisha nínú àwọn tíra wọn ó láwọn sí àwọn amọ́ takò nǹkan yẹn gan kódà nínú tíra wọn. so Al-Alusi rahimahullahu ta'ala nínú Ruhul Ma'ani volume nine page three eighteen ibi tí ìmọ̀ mufasiru yìí tó dé ibẹ̀ náà ni wọ́n sọ mọ́ ìtòfà ojú wípé tí a bá wo àlẹ́ àlùsí àlẹ́ àlùsí wọ́n bí àlẹ́ àlùsí ní eighteen century bíi one thousand eight hundred and two one thousand eight hundred and two ó fi ilé ayé sílẹ̀. Si ní 1854 1802 sí 1854 òun ni tó ṣe déédéé ìjírá 1217 sí 1270 ìgbà tí àlẹ́ àlùsí tó tó ṣẹ̀mí tó lógbà òun nìyẹn a wà ní 2026 báyìí so àlẹ́ àlùsí ní bíbí rẹ̀ àti ìfilẹ̀ ayé sílẹ̀ láàrin 1802 sí nǹkan bíi 1854 òun náà ni tó mọ̀ súnmọ̀ sí pé nǹkan bíi ọgọ́rùn-ún ọdún bíi méjì lọ bíi mẹ́ta òun náà ni alẹ́ àlùsí ló wà sí wa ní àsìkò tí ti wà yìí sọtò ń ti bẹ́ẹ̀ bí kò síbi ẹ̀yìn ẹ̀ kíyàn jẹ́ àfáà tó kíyàn jẹ́ onímọ̀ tó gbogbo nǹkan kan ló lè hàn sí gẹ́gẹ́ bí a ti sọ̀rọ̀ tòun tó hàn sí alẹ́ àlùsí òun ni àlùsí òun ni ọ̀fìnrin lẹ̀ wípé àwọn ṣíyà náà wọn ò sọ pé yàwó Aisha radiyallahu ta'ala anha ó ṣe àgbèrè wípé oníṣìná ni yálà lójú ayé ànábì sallallahu alayhi wa sallama àbí lẹ́yìn ikú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama. wọn ò sọ pé ìyàwó Aisha radiyallahu ta'ala wọn ò sọ pé ó ṣe zìnà pé kódà gan wọ́n ti ń tako irú àwọn nǹkan bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ wọn nínú àwọn tírà wọn àmọ́ aláìsí èméjì ntí àlẹ́ àlọ́ sísọ gẹ́gẹ́ bá ṣe sọ nìyí ó jìnnà sí òdodo ó jìnnà sí òdodo àwa ní mú ọ̀rọ̀ àwọn àfa onímọ̀ tí wọ́n ju àlẹ́ àlọ́ sí lọ yálà nínú àwọn tí ó wáyé kí àlẹ́ àlọ́ sí kó tó dé àbí àwọn tó wáyé gan lẹ́yìn àlọ́ sí rahimahullahu ta'ala ọ̀rọ̀ ìmọ̀ ulama usunna jami'an ànímọ̀ ọ̀rọ̀ wa bó ṣe wèrè fún mọ́ ọ̀rọ̀ àwọn ulama uṣíà ọ̀rọ̀ àwọn àfáàṣíà gangan òun náà ni èyí tí a máa mú wá tá a máa mú wá ọ̀rọ̀ àwọn àfáàṣíà gangan òun náà ni èyí tí a máa mú wá àwọn àwọn àfóòní tẹ̀fsíìrì wọn àwọn àfóòní hadithi nínú wọn àwọn fuqaha nínú wọn àwọn àfáà tó dá sí pé gbogbo èèyàn ìjọ sí àpáta ni wọ́n gbà wọ́n gẹ́gẹ́ bí onímọ̀ láì sí àyàfi so torí ẹ̀ òyìn fi àfáà kéékèèké nínú wọn òun náà ni ali ibn ibrahim ali ibn ibrahim ibn hasim al-qummi àfáà yìí ó kúrò láyé ní three hundred and twenty nine ìjìrà. Taba wo ọdún ìjírá ọdún ìjírá ti wà ní fourteen forty seven báyìí a wà ní fourteen forty seven Taba wo ìyàtọ̀ tó wà láàrin àsìkò tí a wà yìí àti ọdún tí Ali Ibrahim al-Qummi tó ti kúrò láyé a ní kan tó dé ní one thousand one hundred one thousand one hundred tó túmọ̀ sí pé kì í ṣe afá kékeré láàrin àwọn síyà àfa ńlá gidi ni láàrin àwọn síyà àfa ńlá ni torí ẹ nínú àwọn ọ̀rọ̀ wí wọn àwọn tó àwọn àdéhìí sí àwọn síyà tí wọ́n ń lò òun ni wàfàkì ó dẹ̀ jẹ́ àfa tó mọ fíkì lọ́dọ̀ wọn wàmùfàsirù ó dẹ̀ jáfa tó mọ tẹ̀síìrì síyà dáadáa wọ̀yọ̀wádùn mi ní aṣọ rọwà tó ṣíyà wà á bọ́rọ̀ zùn nínú àwọn tó gbà àdéhìí wa nínú àwọn síyà tó hàn dáadáa nínú wọn ni tó kìí ṣe àfa kọ́ńtíkọ́ńtí kìí ṣe àfa àkàntẹ́rẹ́ pẹ̀tọ̀ àwọn kan mọ̀ àwọn kan ò mọ̀ nínú wọn àfa ńlá òun náà ni wọ́n ka ẹni yìí kún ẹni tí a ń pè ní alukumi tẹfsiri rẹ̀ tí a ń pè ní tẹfsiri alukumi tí ó ṣe àárí ní àárí ẹ̀ àbí wọn pátá gbogbo àwọn lẹ́ẹ̀kejì náà muhammad bọ́nu ya buhat al-kulaini abu jafar al-kulaini razi al-baghdadi eléyìí náà ní nǹkan bíi three hundred and twenty nine lòun náà jáde láyé three hundred and twenty nine òun náà ni òun náà jáde láyé òun náà nìyí àfa ńlá ni àfa ńlá tàbá wo àwà ní twenty twenty twenty six àfa ìjáde láyé ní nine hundred and forty one so a rí i pé gáàpù tó wà láàrin wa sí àfa yìí ní àsìkò yìí ó ti lé ní ẹgbẹ̀rún ọdún nínú àwọn àfa ni ẹ̀rí òun ni ó kọ tírà tí a ń pè ní alikafi alikafi nínú àwọn tírà rẹ̀ òun náà ni tó sì jẹ́ nínú àwọn tírà ìpínlẹ̀ tó jẹ́ tíra ìpìlẹ̀ àwọn aládìsí tí àwọn àwọn tíyà tí wọ́n ti máa ń lọ kó ọ̀rọ̀ ọ̀rọ̀ gbàgbọ́ wọn ọ̀rọ̀ fíkì wọn ọ̀rọ̀ ìjọsìn wọn bẹ́ẹ̀ tí wọ́n ti máa ń lọ kó tíra kékeré kọ́ tíra tó ti pẹ́ ni tíra ńlá òun náà ni òun náà ni àáfàá yìí òun náà ni orúkọ táǹpẹ̀ ní alikafi alikuleini òun lẹ́nu yìí gbajúmọ̀ pẹ̀lú ẹlẹ́kẹta òun náà ni asheikh zainuddin abu muhammad zainuddin abu muhammad ali ibn muhammad ibn ali ibn muhammad ibn yunus albayadi alanfajuri annabati alamili eléyìí náà nínú àwọn àgbàfà nínú mọ̀ṣíà ni àfà àgbà tó mọ fíkìú tó mẹ́sìn dáadáa ni tó sì jẹ́ abẹnusọ ńlá fún àwọn ìjọ ṣíà òun náà kúrò láyé ní seven hundred and ninety one seven hundred and ninety one tàbá wò sí àsìkò wa yìí ẹ rí i pé ọdún tóun náà ti kúrò láyé ó ti pẹ́ ó ti pẹ́ àmọ́ sọ bí nǹkan bíi ọgọ́rùn-ún ọdún bíi mẹ́jọ ọgọ́rùn-ún ọdún bíi mẹ́jọ àbúlé àmọ́ sọ so òun ló kọ tírà tí a ń pè ní asirọ́tù almustaqim asirọ́tù almustaqim ila mustahiqi at-taqdim ìdí ńláńlá mẹ́ta òun náà ní tíra yìí jama á padà fún wa nínú tíra rẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹrin nínú wọn òun náà ní Abdul Ali Abdul Ali ibn Jumuwa al-Arusi al-Huwezi Abdul Ali ibn Jumuwa al-Arusi al-Huwezi òun náà nínú àwọn àgbà àfáàní mo dẹ̀ dá sí pé àsìkò tiẹ̀ náà a ó súnmọ́ àsìkò wa yìí nǹkan bíi eleven twelve òun ló kúrò láyé eleven twelve ló kúrò láyé kò dàbí àwọn tí a ti mú wá síwájú àmọ́ nínú àwọn àgbà fà láàrin àwọn tí ìyàwó náà ni ó kọ tírà tí a ń pè ní tafsiru nuru saqalayn tafsir nuru saqalayn òun ni orúkọ tírà ti tiẹ̀ tírà tó gbajúmọ̀ dáadáa òun náà ni kìí ṣe èèyàn kékeré nínú àwọn ulama òṣìyà nínú àwọn afáṣíyà ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni abul makarim هاشم بن سليمان بن إسماعيل الموسوي الحسيني الكتكاني الطبولاني البحراني so òun náà ó gbajúmọ̀ dáadáa tóun náà kọ síra tí a ń pè ní alburhan wọ́n pè ní alburhan alburhan fi tafsir alquran alburhan fi tafsir alquran so òun náà nínú àwọn àgbààfà àgbààfà àwọn ṣíyà ni òun náà jáde láyé nísìnyí ó ń lọ bí eleven zero seven eleven zero seven àwọn míì tiẹ̀ ní eleven zero nine òun náà ni alikikani òun ló jáde láyé àfa yìí ló jáde láyé so ìyapẹ̀ ń bẹ láàrin wọn àmọ́ àtìrà rẹ̀ tíra abẹnu gan òun náà ni tíra àti à alburhan pè ní alburhan fi tafsir alquran èyí tíra kékeré ẹlẹ́ẹ̀kẹfà nínú tíra wọn òun náà ni tíra tí a ń pè ní òkúdù almarjan òkúdù almarjan fi tafsir alqur'an òkúdù almarjan fi tafsir alqur'an fi ayatollah asayid wọn máa pè ní alimuhadith àgbàfáàní lọ́dọ̀ wọn wọn ni ni'matullah bin abdullah almusawi aljazairi òun náà jáde láyé ní eleven twelve lòun náà jáde láyé eleven twelve ló jáde so jẹmọ àwọn tíra mẹ́fẹ̀ẹ̀fà yìí tíra ńlá ni nínú ìmọ̀ síyà tíra ńlá òun náà nínú ìmọ̀ síyà òun ló jẹ́ pé tí a bá ń rí nínú àwọn síyà lénìí tá a máa ń rí kọ̀ọ̀kan nínú wọn yálà wọ́n ń kọ tíra tá a fi ń sọ yìí pé rárá o àwọn síyà o àwọn ò sọ pé ìyàwó Aisha o ó ṣe jìnnà o àbáàrí nínú àwọn míì nínú wọn tó ń jáde sọ̀rọ̀ bíi tọ́líhá tábàárà àwọn míì náà lárúbáwá náà àbáwọn tó jẹ́ nínú àwọn nílùú ìránì náà wọ́n á jáde sọ wọ́n ní ara o ṣe àyẹ̀ àìsà o àwọn ò sọ pé ó ṣe jìnnà o bó ti já sí pé ó ní àwọn ìwà míì tó wù tó fi sọ́dí kèfèrí ó ní àwọn wapò kí míì lẹ́nu wọn lọ́hùn ọmọ sọ bẹ́ẹ̀ tábàárà ni wọn nìyí e, jẹ̀mọ́ ẹ̀ta wóró òun ni wọ́n ẹ̀ta wóró òun náà ni wọ́n kí ló dé torí wípé a rí àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà táwọn náà ń fi ọ̀rọ̀ yìí rinlẹ̀ wọ́n sì sọ pé ìyàwó Aisha radiyallahu ta'ala anha zaniya ni oníkìnnà ni kódà àwọn mímọ sọ pé zanati Aisha radiyallahu ta'ala anha wọn ní sàdúrà fún owó tó náà ti pè ń kéfèé rí ẹ ìyá dáadáa ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ní zanati Aisha mọ̀rọ́t pé sinata ti gan kì í ṣe kan wọn ló pọ̀ ó ṣe lemọ́ ni kódà kẹ́ lè mọ̀ nínú àwọn tíra tá à ń darúkọ fún wa yìí ń bẹ nínú àwọn míì nínú wọn tí wọ́n gba ẹ̀gbà wá wípé Aisha radiyallahu ta'ala anha ibi tó níwà sínà dé ah subhanallah tó níwà sínà dé wọ́n ní ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó ní ilé ìsìnà tó tún gba àwọn obìnrin táwọn náà máa ń ṣe sìnà gbogbo wọn jọ máa ń ṣe owó tó bá rí bẹ́ẹ̀ wọ́n ní ìyàwó Aisha máa ń gbà ó mọ tó fi ń ṣayé ó mọ tó ń nà ó mọ fi ń ṣètò gbèsè ayé rẹ̀ láàánú tó lọ́ọ́ yàrá sí à ọ̀rọ̀ ọ̀fìbọ̀ ìbínú ọlọ́run tó máa bẹ lórí àwọn ṣe yà fún nǹkan tí wọ́n ṣe yìí báwo lè ṣe délé wọn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ fún rẹ̀ ó ti ṣe délé wọn nínú al-Qur'anul Karim torí ẹ̀ àwọn tẹ́ ẹ̀ bá ń rí nínú wọn tí wọ́n máa ń sọ pé ẹ̀ kínní ni kò rí bẹ́ẹ̀ àdáparọ́ ni ilé ìdítọ́lé à ń sọ tó ń sọ yí pé ẹ kò sí kan nínú àwọn tíra tíra jẹ̀máà àwọn tí ó láyà gbangba ní. wọ́n mú wá wọ́n ní tẹ́ bá rí sí àtọ́ bá ń sọ yí pé ìyá wa Aisha pé kò ṣe jìnnà pé wọ́n lẹ wọ́n lẹ rọ̀ mọ́ àwọn Aisha ni wọ́n ní àwọn nǹkan tó lè fà lélẹ́yìí. alákọ̀ọ́kọ́ òun náà ni bóyá wọ́n ń lo tẹ̀kíyà bóyá wọ́n ń lo tẹ̀kíyà tẹ̀kíyà ni wípé ìǹtẹ́ ẹ fẹ́ gbọ́ kí wọ́n sọ fún yín bẹ́ẹ̀ sì ni tí wọ́n sọ fún yẹn kọ́ ní bẹ lórí ọkàn wọn ǹjẹ́ ẹ̀fẹ́ gbọ́ òun ní bẹ lórí ọkàn wọn tán parọ́ fún mùsùlùmí kí mùsùlùmí lè bá rí wọn lẹ́ni dáadáa tòwárí nínú àwọn àgbà fáà nínú ìmọ̀ síyà tó ń fẹ́rẹ̀ ìlẹ̀ pé àwọn tó bá ń sọ wípé ìyàwó Aisha ò ṣe dìnnà nínú àwọn o bóyá ń lo tẹ̀kíyà ni àwọn wá ń sọ wípé ah, tẹ̀kíyà gan ò ṣe lò ń bẹ́ẹ̀ torí wípé tá sọ pé tẹ̀kíyà ṣe ń lò ah, tẹ̀kíyà ò ṣe é lò torí pé tìnátà ìṣà ti ó hàn kọjá káwá sọ pé ó kálo tẹ̀kíyà pé nǹkan tó hàn dáadáa ni tó tó tẹ̀kíyà wọ bẹ̀yẹn rárá wọn gbẹ́ lẹ́yìn dànù nínú àwọn ìjà àrí tán tó máa ń sọ òun náà dé sọ wípé ẹ ìwà tí Aisha kó sí ó ju lọ ìbáwọn ti pè ní rí ewu làbúrò tí tún wá sún wá sọ ẹ máa ná àwọn àgbà fáà táwọn fi ṣìnà aisha nílẹ̀ lẹ́nu wọn lọ́hùn tí wọ́n sọ wípé àwọn tí wọ́n fi nì lẹ́nu àwọn nínú àwọn tí wọ́n wò ní wípé ìyẹn ṣe ṣìnà ìyẹn wùwà kèfèrí owó ló wá tóbi jù ká fi ṣìnà ọ̀rọ̀ ṣìnà rẹ̀ ká fi ilẹ̀ ká máa ní kò ṣe ká sì máa fi ọ̀rọ̀ kèfèrí rẹ̀ ọ̀rọ̀ wa pòkí rẹ̀ ká sì máa fi nílẹ̀ wọ́n nínú àwọn nǹkan tó máa ń mú wọn sọ bẹ́ẹ̀ nìyẹn n ti bẹ lọ́kàn tọ́líà mustapha òun náà ni pé aisha radiyallahu ta'ala anha oníṣìnàrin òun náà kàn ló tẹ̀kíyà fún wa ni ó kàn parọ́ fún ni jama mùsùlùmí ká má jẹ pẹ̀lú ẹ̀ àmọ́ tó bá ń sọ pé kò sí nínú àwọn tíra àwọn àfáà sí yàrá rárá bó ṣe wulẹ̀ kó mọ eléyìí ló fà kí àwọn àfáà dáadáa ní pdf ó wà ń bẹ́ẹ̀ jama so síra àwọn ti àwọn ọ̀rọ̀ yẹn ni wọ́n fi rilẹ̀ gbogbo wọn pátá ibi tó gbogbo wọn wá ń ta fàáfí òun náà nínú suratu tahrim suratu tahrim níbi tí ọlọ́run bá allah subhanahu wa ta'ala tí ó ti sọ yìí pé daraba Allahu masala lilladhina kafaru imra'ata nuhin wa imra'ata lut kanata tahta 'abdayni min 'ibadina salihayni. فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وان ضرب الله مثلا وان الله bá fi àpèjúwe lọ́lẹ̀ láàrin yẹn للذين كفروا fún gbogbo àwọn kèfèrí imra'ata nuhin òun náà ni ìyàwó ànábì wa nuhu wa imra'ata lut àti ìyàwó ànábì wa lutu kẹ́nà tátátà àdúdé ní mímú ìbádìíná sálíháínì àwọn méjèèjì jẹ́ ìyàwó tó ń bẹ lábẹ́ àwọn ẹrú wa dáadáa olóríire méjì wọn náà àwọn ànájọ́ ọlọ́run méjèèjì yìí fàkánà táàbùmá fàkánà táàbùmá àwọn méjèèjì wọ́n wá jàǹbá àwọn ọkọ wọn méjèèjì ṣẹgbọ́ tọ̀ ibi fàkánà táàbùmá yẹn ibẹ̀ ni àwọn láti mọ̀ rí àwọn tíra ńláńlá bẹ́ẹ̀nbẹ̀ẹ́nbẹ̀ tíra àwọn tíyà tó ti fi rinlẹ̀ nínú àwọn tíra tẹ̀síìrì wọn tíra hadithi wọn tíra àwọn èèyàn tó ti àwọn àfa ńláńlá tó ti pẹ́ nínú wọn gẹ́gẹ́ bá ti kà fún wa. ẹnì kan ò sì lè sọ pé àwọn tíra yẹn nìyí òun ṣe tíra tíyà tíra tíyà ni èyí tíra àwọn àfa àlò sunna. jama so fàkànà táàbù mọ́ fàkànà táàbù mọ́ ni lọ́dọ̀ títí wọn tí a bá lọ torí nẹ́tíwọ́kì wa yóò ṣe dáadáa a kà mẹ́ta fún wa nínú àwọn tíra mẹ́fẹ̀ẹ̀fà yẹn nìyí á kà á tí a bá lọ wo tẹ̀síìrì alburhan alburhan fi tẹ̀síìrì alquran títí abulmakarim títí abulmakarim ìṣàbùnú suleiman ti abulmakarim ká lọ wo ká lọ wo ah, volume twenty eight volume twenty eight page sixty two volume twenty eight page sixty two ààbà ń bẹ̀ kíra àwọn ṣíà ni ó ní nígbà tí àwọn ogun wọn nìyí ọmọ sábà máa nífà sí àwọn ẹgbà wa tó wá lọ́dọ̀ àwọn ẹni ìṣíwájú wọn wípé gbà tí wọ́n béèrè wípé màánà bí kọ́ọ̀lìhì àwọn mọ̀ọ́nìyà bí kọ́ọ̀lìhì kí ni tọ́lọ̀ ń gbà lérò pẹ̀lú gbólóògbé fàkánà táàbù mọ́ fàkánà táàbù mọ́ kí ni èròǹgbà gangan nípa pé wọ́n jàǹbá àwọn ànábì ọlọ́run ọba méjèèjì wọ́n ní ìtumọ̀ rẹ̀ fàkánà tahuma illa alfahisha yẹn ni pé àtòfin tá a tún jàǹbá yẹn ti di wípé wọ́n ṣe zìnà lọ illa alfahisha fahisha wọ́n ṣe zìnà wọ́n hùwà ṣìnà nínú tíra alburhan fi tafsir alquran ó ní wàlúùkì mọ́nà alhajj ala fulanatin wọ́n ní bẹ́ẹ̀ náà ni wọ́n gbọ́dọ̀ fi ìjìyà hádù ìjìyà pé yẹn ti dìná wọ́n gbọ́dọ̀ fi ìyà rẹ̀ jẹ fòlánà tani fòlánà yẹn fòlánà ti yẹn ẹwọ tẹ kíyà tí kíyà ń lò wọn dárúkọ ìyá wa Aisha radiyallahu ta'ala anha àmọ́ àpàdà mọ́ pé Aisha ni torí pé àwọn míì nínú wọn nìyí wọ́n bó tán wọ́n bó lójú tí òwúlẹ̀ wọn fi parọ́ bó ṣe òwúlẹ̀ kó mọ wọn fi rọ́kùn wọ́n ní alafulanatin fi ma ata fi fi torí ìpìlẹ̀bọ̀ sọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà ló yẹ kí wọ́n fi ìyà gbére wọ́n fi jẹ arábìnrin kan nígbà tí arábìnrin yìí tó jáde tó ń lọ sí ìlú basirọ wàkẹ́ẹ̀nà fúlàánù bẹ́ẹ̀ náà ni lágbájá lọ́kùnrin kan yuhibbuha ó ti nífẹ̀ẹ́ rẹ̀ lọ́kàn láti fẹ́ fẹ́ ẹ̀ lágbára ẹ̀ òun náà ni tọ́líhà tọ́lé hànìyàn o lára àwọn sàhábà anábìwá muhammad sallallahu alayhi wa sallam minihali ṣúrọ̀ nínú àwọn àgbà ẹni dáadáa nínú àwọn sàábé tó jẹ́ nínú àwọn alùṣúrọ̀ ni òun nìyẹn. wọ́n ní falama àárọ̀ dẹ̀tí ẹ̀ǹtẹ́ kuruj ilal basro wọ́n nígbà tí arábìnrin ni tó fẹ́ jáde lọ sí basro qala laha fulanu arákùnrin wa sọ fún báyìí pé la yahillu laki an takhruji min ghairi mahrami ah o ò lè jáde yẹn ní tọ́lẹ̀ yẹn sọ fún Aisha radiyallahu ta'ala anha o ò lè jáde láì ní maharamu o ò ní ọkùnrin tí ó bẹ̀rin wọn ni fazawwajati nafsaha fazawwajati nafsaha arábìnrin ni ó wá fi rẹ̀ lọ́kọ fún arákùnrin yẹn ó sọ̀rọ̀ ẹ̀ di ìyàwó tọ́lẹ́hà ipe ìyàwó Aisha radiyallahu ta'ala ó fi rẹ̀ fún tọ́lẹ́hà kó lè ba lè jẹ́ ọkọ rẹ̀ aisha wa jẹ́ ìyàwó ó wá fèrè fàṣọ́gbọ̀dẹ́ ti nẹ́sàn án mi fúlẹ́n jẹ̀mọ́ eléyìí bẹ nínú alburhan fi tafsiri alqur'an ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan tí wọ́n fẹ́ sọ lé e lórí jẹ̀mọ́ nínú tírà wọn òun náà nìyẹn tábà lọ asakọlẹ́yìn tafsir asakọlẹ́yìn títí abdul ali arusi alfawizi tafsir asakọlẹ́yìn àbá òun náà àbá níbẹ̀ yẹba lọ wò ó ní volume five page three hundred and seventy five volume five page three hundred and seventy five òun ní في تفسير علي بن إبراهيم قال علي بن إبراهيم في قوله ضرب الله مثلا فقال ضرب الله مثلا للذين كفروا مرأة نوح ومرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين fakhanatahuma qal ó ní wọ́n wá ń béèrè pé wàláhì màánà bí qawlihi àwọn màánà bí qawlihi olóhùn fọlọ́hùn búra wípé ntí ọlọ́hùn gbà lérò pẹ̀lú fakhanatahuma àwọn ìyàwó ànábì lótù aleyhisalaam àti nuhu aleyhisalaam ipa àwọn méjèèjì o wọ́n ń àwọn ọkọ wọn méjèèjì wọ́n ní kò sí ní tá a fẹ́ tu sí ju ìlà àlùfáàṣìṣà lọ ṣìnà ni wípé ṣìnà òun ni jẹ̀mọ́ ẹ̀tún wo nǹkan báwọn àwọn àyàwó ànábì ọlọ́run ṣìnà náà fi tètè wọn wọn náà fi ṣìnà náà fi tètè wọn wọn ní àlùfáàṣìṣà ni òun náà wá ní lèyìnkìmánà àlìhàdà àlàfùlánàtìn lèyìnkìmánà àlìhàdà àlàfùlánàtìn wípé tọ̀ wọn ó yẹ kí wọ́n fi ìyá hádù jẹ arábìnrin kan ẹ wo jàmbá síyà àlàfùlà nẹtìn arábìnrin kan tọ́lẹ́yà mustapha arábìnrin wo ni wàá sọ fún wa ó lè dá sí pé nígbà tá a bá padà mú ẹlẹ́ẹ̀kẹta wá pẹ̀lú ògbó ọlọ́run á padà rí bẹ́ẹ̀ pé olórí búgbà làwọn ẹni wọ̀nyí torí pé ìkànnì ẹni bí ó ti di jáde tó ń fọ́n gbogbo ẹ̀ tó fọ́n gbogbo ẹ̀ mọ́lẹ̀ pé ewu làbọ̀rọ̀ mọ́ túmọ̀ kódà àwọn tí irú àwọn ọ̀rọ̀ táwọn irú àwọn tọ́lẹ́yà táwọn ń gbé pamọ́ yẹn nìyí òun òun gbàdánù tọ tafsiru nù saqalayn títí abdulhadi al-arusi al-huwazi wọn ni fàkànà táhùmá òun náà nìkí ni al-fahisha lèyìnkìmánà lèhàdà àlàfùlánà tí wọn gbọ́dọ̀ fi ya zina ìyá gbére tí wọn fi jẹ arábìnrin kan tí ìmọ̀ àtàtì ní fi tariqil Basra nígbà tí ó ní àjò lọ sí Basra wàkánà tọ́lìhà ẹgbẹ́lẹ̀ ìtọ́sìn òun ò ní wàkánà fúlànù wàkánà tọ́lìhà tọ́lìhà lára àwọn sọ̀hábà nàbíwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n tún parọ́ mọ́wọ́n náà yuhibbuha ó ní lẹ́mìí láti fẹ́ ó fẹ́ràn rẹ̀ láti fẹ́ falamma aradat an takhruj ila al-basra nígbà tí yàwó aisha radiyallahu ta'ala anha tó fẹ́ jáde lọ sí basra qala laha tọ́lìhà tọ́lìhà wọn sọ fún báyìí pé la yahillu lak tẹ́pẹ́lẹ́ ìtàkọ́ mú wálẹ̀ kan wọn ò sọ fúlánà wọn sì sọ fúlánù àmẹ́lẹ̀ yìí títí ẹ̀ yìí tẹ̀sílẹ̀ sọ̀kọ̀lẹ́yìn òun sọ ta ni fúlánù fúlánù náà ní tọ́lá síbẹ̀síbẹ̀ òun náà ti sọ ta ni fúlánàtù wọn ni tọ́lẹ̀ àròdì ọlọ́hùn tí alẹ́ ni wọn ni láàyè hílù lẹ́kì kò tọ́ sí ọ àǹtàkùrù yìí mi nìyẹn maharami kò jáde láì ní maharam fàzáwájà ti náfà hàmì tọ́lẹ̀ ó wá ẹ̀rí ó fara ẹ̀ ó parẹ́ fún tọ́lẹ́há láti fi ṣọkọ ìyẹn ni pé ó gbà fún tọ́lẹ́há láti bóun lò pọ̀ mìtọ́lẹ́há láti bóun lò pọ̀ láti bá ṣe ṣìnà subhanallah fàlà ànátúlọ́hì alárọ́fídọ̀ ìbínú ọlọ́run kó máa bá àwọn rọ́fídọ̀ ní àdáparọ́ tí wọ́n pa mọ́ ìyá wa Aisha radiyallahu ta'ala anha àti àwọn sọ̀hábà lọ́kùnjọ̀kan wọn tọ́ tábà lọ wo as-siratul mustaqim إلى مستحقي التقديم الصراط المستقيم إلى مستحقي التقديم تتزين الدين أبي محمد علي النباطي كما لو فولوم 3 page 165 ṣẹ́rí eléyìí orí ibú eléyìí ó tún raise to power one million orí ibú eléyìí ẹni tó consider orí ibú rẹ̀ ó raise to power one million torí pé òun dìídì ní ṣáàtà lákan fún yàwọn Aisha ni Ummul Khair ó pè ní báàbùn Ummu Shurur ló pè yàwọn Aisha ìyá gbogbo aburú ìyá gbogbo bàjẹ́ ìyá gbogbo àìdá fàlànà tó lọ́ọ́ àlà rọ́fìdọ̀ ìbílẹ̀ ọlọ́kùn máa bá àwọn àwọn rọ́fìdọ̀ so níbi tó tó máa ń sọ àwọn ọ̀rọ̀ àwọn àdáparọ́ àdáparọ́ àdáparọ́ bẹ́ẹ̀ ló ń ṣépè bẹ́ẹ̀ ló ń parọ́ lóríṣiríṣi mọ ìyàwó Aisha radiyallahu ta'ala anha tábà lọ wò volume three rẹ̀ ní page one sixty five ó wá ní kọ́ọ̀lù ó láwọn kan àwọn kan sọ pé baraha Allahu fi qawlihi ulaika mubarrahuna mimma yaqulun inú sọ́tò nùr nígbà tí àwọn ọ̀rọ̀ tá a mú wá níbẹ̀rẹ̀ wípé àwọn mùnáfìkì nílùú Madina tí wọ́n ṣe mùsùlùmí kèfèrí ni wọ́n nínú àwọn ṣẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe mùsùlùmí ẹ́ tí wọ́n parọ́ ṣìnàmọ́ yàrá ṣàrọ̀ yàrá Allahu ta'ala ọlọ́wà ní wòláyíkà mubarrahuna mimma yaqulun ẹ̀rí ọlọ́run ní òun fọ ìyàwó Aisha radiyallahu ta'ala anha òun fọ ọmọ torí pé kìí ṣe Aisha nìkan lẹ́gbẹ́ yín kan ó kàn Nabi sallallahu alayhi wa sallam tó jọ kọ rẹ̀ bẹ́ẹ̀ ló kan bàbá rẹ̀ Abubakar Siddiq radiyallahu ta'ala anhu okùn náà bẹ́ẹ̀ ló kan gbogbo àwọn sàhábà náà bẹ́ẹ̀ ni àwọn àfìrí bí àwọn bíi mélòó kan nínú àwọn sàhábà tó dá sí pé àwọn bíi mẹ́rin táwọn ṣe mistake àwọn ẹ̀ta wóró díẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ ju mẹ́rin lọ náà àmọ́ wọ́n kiri tí ariwo ṣìnà tí wọ́n lẹ̀ máa ṣà tó gbàlú mọ̀dínà kó ó fẹ́ àfẹ́sì àwọn náà àmọ́ tọ̀ ọlọ́run padà bá wọn wí táwọn náà sí tribe ah táwọn ṣe mistake ni ọlọ́run ní ìwòlẹ́ ayíkà mọ̀ bá rọra owó náà mi máa yà kúlù ọlọ́run lóhun ọlọ́run bá fọ aisha radiyallahu ta'ala anha àti ọkọ rẹ̀ tó jẹ́ muhammad sallallahu alayhi wa sallam àti bàbá rẹ̀ tó jẹ́ àbáfẹ́ sèdíìkì àti ẹni tí wọ́n sọ pé ó bá ṣe dìná ọlọ́run lòun kò ní kálukú wọn mọ́ níbi irọ́ àdáparọ́ tí àwọn èèyàn tí wọ́n ń lẹ̀ mọ́ ẹ̀rí dàjálù yìí òun wá ní yẹn tó kọ as-siratul mustaqim ila mustahiqi òun ní tẹ́pọ̀ ní Zainuddin Abu Muhammad Ali anibati òun wá ní qalu barraha Allahu ọlọ́run sọ aisha mọ́ sí kóòlì yìí inú gbólóhùn tọ́lọ́run sọ yìí pé kò láyé kàmùbá ọ̀rọ̀ àwọn ọ̀nà mímọ́ ìyàpọ̀ olú náà ó ní kúlnà ó ní àwa síyà àwa ń sọ yìí pé dáàlì kàtẹ́ǹzìl lè nàbí yìí àni zina ìpè rọ àyà yẹn nìyí kò wà fún aisha o ànábì ló wà fún sallallahu alaihi pé ọlọ́run fún ànábì náà fún ànábì èsì níbo ni wọ́n ti lẹ jìnnà wà nàbí wa muhammad sallallahu alaihi wasallam lórí ìṣẹ̀lẹ̀ حديث al من ní wọ́n ti lẹ́ mọ̀ ó wà ní láàlàhà ó ní كما عجمع فيه المفسرون wà fún ó ní kàmá àjìmá àfihì al-mufassirun kàmá àjìmá àfihì al-mufassirun ó ní gẹ́gẹ́ bí n tí àwọn kò lé lórí. àlà àtúnà fi mujahid al um at-tayyibun rijal ó ní nínú ẹgbà wa títí mujahid náà wípé alimubarra huna yẹn nìyí àwọn ọkùnrin ni kò sóbìnrin bẹ́ẹ̀ sígà tu àtẹ̀skìr á rí i pé sígà tẹ̀skìr sígà tọkùnrin ni ulaika mubarra huna mímọ yaquluna àwọn ọkùnrin ọlọ́run bá ń sọ nípa wọn ó ní wàhálà ìsàfíyà máa yàdúlù alàtẹ̀glì ó ní bẹ́ẹ̀ sì ní kẹ́ tí wọ́n lọ mọ̀ wípé eléyìí ò tọ́ka wípé ìgbé ọkùnrin lé obìnrin lórí ọ̀rọ̀ tá a dájú ẹ̀kọ́ ọkùnrin àtobìnrin kan pè tẹ́gìlì ìgbónà. kọ́ọ̀lù ìyá mahabuba ti nàbì ó wá ní gẹ́gẹ́ bí àwọn àǹfààní súnà ti máa ń sọ ah, alayhi òun náà ni aisha tó ń fi ya bayna sihriha wa ha ah, aisha sùn ní ilé aisha ànábì alayhi wa sallam sí. orí ẹsẹ̀ rẹ̀ orí ọ̀dọ́ rẹ̀ ló sùn sí orí ẹsẹ̀ rẹ̀ òun náà ni òun náà ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun náà ló kú sí kúlìnà ó ní àwa tí a sọ wípé látàǹfàrúhàlì mahabba ìfẹ́ tó ní sànàbí àbí sànàbí ní ti ní kò lè ṣe láǹfààní kankan rárá wàkàdé sábàrà harbu nàbí àníhà torí pé anabi sallallahu alayhi wa sallam pé aisha gbógun ti anabi sallallahu alayhi wa sallam wọ̀yíkẹ́dìbò tọ̀fíyàwó bẹ́ẹ̀nà sẹ́hẹ̀rìyà wọ́n ní bákan náà ìpè Aisha ìpè anabi sallallahu alaihi wasallam bíi isi yàrá Aisha nìyí ìpè ìyẹn nìyí àwọn ti uh, irọ́ ni pé kìí ṣe òdodo kìí ṣe òdodo ó wá bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọ̀rọ̀ yẹn lọ ibi tó ti wá sọ̀rọ̀ ó wá ní. ẹ gbólóhùn rẹ̀ ibi tá a fẹ́ lè gbẹ gangan òun náà nìyí pé bàrọ́hà ọlọ́run fi kó lè ipò ọlọ́run fọmọ́ kúrò rèmi tí wọ́n lẹ̀ mọ́ nípa rárá ni o pé kò sẹ́ ọ̀rọ̀ káyíṣà bẹ̀rẹ̀ rárá o tó túmọ̀ sí pé ó ń fi ntí àwọn àfọ onímọ̀ tẹ̀síìrì wọn tí wọ́n fi nílẹ̀ òun náà lòun náà fi nílẹ̀ pé yàwó àyíṣà radiyallahu ta'ala àníyá wípé oníṣìnà ni. so ibi tí ogun wọn dì mú òun náà ní gbólóhùn fàkánà tàhùmà fàkánà tàhùmà wọ́n kọ́ọ̀lù wọ́n kọ́ọ̀lù hali abalọ́hu risi anhum kulna wàhálì rúdi sin azam mímọ haraba fi imaami ha fahana azam fahisha wàkàdì kọ́ọ̀lá tàcálà yáa tẹ̀sán ànàbí ó sá tún mú àwọn ọ̀rọ̀ míì wọ́n láti ti lè fi aburú àìsà ìwà ìdáre láti lè fi nílẹ̀ jama mùsùlùmí so eléyìí nínú àwọn tíra àwọn ṣíyà òun náà ni òun náà ni a ti ń ka gbogbo ohun tí à ń ka yìí tó túmọ̀ sí pé àwọn kan tí àwọn ẹni wọ̀nyí tí wọ́n sọ nípa ìyá wa aisha radiyallahu ta'ala anha nípa wípé aisha o ó jẹ́ oní ó ṣe zina jama ní tí ó rinlẹ̀ dé ọ̀dọ̀ àwọn àwọn ṣíyà ni tó sì ń bẹ nínú tíra wọn tí a bá lọ wo tíra títí al-burhan tá a bá lọ wo al-burhan tá a bá lọ wo nínú àwọn tíra wọn náà ni. البرهان في تفسير القرآن so هنا في قالوا أقود البرهان ها وقود المرجان وقود المرجان تبلو ني يعني سورة التحريم ما تنشي تفسيري ده وني فخانتاهما فخانتاهما وني قال wàlọ́ọ̀hì màánà bí kọ́ọ̀lìhì fàkànà tàhùn ilà alfàṣà wípé ntọ́lọ̀ ń gbà lérò pẹ̀lú fàkànà tàhùn òun náà ni pé wọ́n ṣe zìnà wọn ni wàlíyò kì í má nà lè hàjẹ́ àlàfùlánàtì fi mà áta ti fi tọ̀rí kìlbàsọ̀rọ̀ tó bá rí bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ fi ìyà sìnà kí wọ́n fi jẹ arábìnrin arábìnrin kan nígbà tó jáde lọ sí ọ̀nà bá ṣe wà kọ́nà tọ́lá yóò hẹ́ bùhà tọ́lá nìyí wọ́n ló nífẹ̀ẹ́ sí i ìmọ̀gbọ́ tọ́lọ́tọ́lẹ́à ó nífẹ̀ẹ́ sí Aisha radiyallahu ta'ala anha falamma arada fi an takhruj ila al-Basra nígbà tí Aisha wá fẹ́ jáde lọ sí Basra qala laha Talha Talha wá sọ fún báyìí pé la yahillu laki an takhruji min ghayri mahrami kò tọ́ kó jáde láì má ní mahram fazawwajat nafsaha min Talha ó wá fara rẹ̀ kalẹ̀ fún náà kò ṣẹlẹ̀ o irọ́ ni wọ́n pa o ìbùrùtẹ́mì ọ̀rọ̀hìn ọlọ́ọ̀tà wà láyé nínú mi hajj sunna nabawiyya ó ṣàlàyé pé ah nípò wá ni wọ́n ti wá pàdé Aisha ń bẹ ní mọ́tà ọ̀tọ̀ níbi títọ́lé àwà gbọ́dọ̀ ti wá pàdé so ó pe ó fi àlàyé lẹ́yìn ni wọ́n fi nílẹ̀ tọ́ fàzá wàjá ti náà sàá ṣé ìwọ́n ti túmọ̀ sí pé ó ba láṣepọ̀ tẹ́sí gbé ìdájọ́ hajj kalẹ̀ dẹ́yìn tani ṣùhádà kalẹ̀ lẹ́rìí tọ́lọ́ bá sọ pé tọ́ ẹ̀ẹ́dẹ́gbà eh, sọ pé nìkan ṣe zìnà nìyí ó ṣe zìnà pọ̀pá àti tó gbọ́dọ̀ wọlé tìró tẹ́sì rí i wípé ẹlẹ́rìí mẹ́rin ó kún yín ẹ àìsí òṣìṣẹ́ ọkùnrin kò sọ pé bóun ṣe zìnà tọ́lẹ̀ àsọ pé òun náà ṣe zìnà tábà sọ pé ìtìrọ́fù sẹ́yìnbẹ̀lẹ̀ àdìlà tábà sọ pé tọ̀ ẹni tí ẹni tó dáràn tó bá ti lè sọ fi ń lẹ fún wa pé òun dáràn kò ní ìdí pa àwọn ẹlẹ́rìí mọ́ àwọn méjèèjì ò sọ pé pé àwọn ṣe zìnà sìnà òsì wáyé láàrin wọn ẹ̀yin lẹ́nu lẹ́sìn náà mọ́ wọn ẹ̀yin tẹ́ wà lẹ́sìn náà mọ́ wọn nìyẹn nídìí ẹlẹ́ni mẹ́rin ẹlẹ́ni yìí dà jàmá àwọn lórí ibú yìí wọn rẹ́lẹ́ni mú wa kò sẹ́yìn kẹ̀kẹ́ tó fẹ́ mú wa torí pé nǹkan ni nǹkan tí ò ṣẹlẹ̀ ni. na àáfàá tó kọ al ó wá ní àkúùlù ó ní ẹgbẹ́ o èmi fẹ́ fi tèmi kún o ó ní rọ́wà hadal hadith fil káfí hadith sọ nípa táyìṣà ni ó ń bẹ nínú tíra káfí ó ń bẹ́ẹ̀ títí eh, usul káfí títí kùlẹ́ni eh, ó ló ń bẹ́ẹ̀ àni Abi Jafar radiyallahu ta'ala anhu látọ̀dọ̀ Abi Jafar ó wá ní wa kathirun min ashabina ó láwọn kan àwọn ọ̀pọ̀ kan nínú àwọn ṣíà àwọn àárọ̀bọ ànkọ̀bùlìhì wọn ò fẹ́ gba àdìsí yẹn wọn ò fẹ́ gbà wastankafa an sama'ihi wọ́n sì gbétí kúrò láti gbọ́ ẹ máa gbọ́ tó wá rí o wá ní wàá wà mujarradun istib'ad láàdẹ́lì làlẹ́ nígbà ẹgbọ́ nítorí ṣe ní kò sẹ́rí bẹ́ẹ̀ ẹ̀rí lélẹ́yìí ẹ̀rí ló ń bẹ nínú tíra alkafi ẹ̀rí ló ń bẹ nínú àwọn tíra yìí kẹ́nìkan wá sọ pé ẹ̀gbà dísìn wẹ́ ẹ̀gbà kí ni gbọ́ ẹ̀rí yín dà wọ́n ní wọn ẹ̀rẹ́ di wá apádìsìn ẹ̀dọ̀ yìí fún un àdìsọ̀ lálàáfíà ni kò sí o ìtọ́lá ti sọ yìí pé kò sí nínú àwọn tíra àṣíyà kankan ok àwọn tíra ṣí àlẹ́lẹ́ ẹ̀rí nù tó máa jáde sọ nítorí pé ẹ ẹ àdìsí yẹn àwọn kan ní ó lálàáfíà àwọn kan ní kò lálàáfíà àwọn tó ń pọ́ lálàáfíà nínú nínú àwọn afáyín náà afáyín náà ni wọ́n so ti ń bẹ nínú tíra nù tó a kò sí tíra kankan rárá ní tí àlùsí tó sọ ní tó ń sọ nìyí ní tó hàn sí nìyẹn kódà ó ń bẹ nínú àwọn àfáàṣíyà tí wọ́n sọ yìí pé gbólóhùn hadu hadu hadu tí wọ́n tẹnu mọ́ pé wọ́n gbọ́dọ̀ fìyà àgbèrè jẹ ìyá wa Aisha radiyallahu ta'ala anha pé yóò wáyé o yóò wáyé nígbà tí Mahdi tán láwọn ń retí wọn nígbà tó bá jáde wọn ni yóò lọ síbi sàárè ṣe Aisha radiyallahu ta'ala anha àwa jí Aisha nínú sàárè yóò wá ṣe hadu yẹn ni rọ́júmù ìdúlókò pa yóò yóò ṣe fún ìyá Aisha radiyallahu ta'ala anha yẹn nínú in tí mahadi wọn tá ń retí mahadi fake wọn tá ń retí pé in tí nínú nǹkan tí ó ṣe nìyẹn tó bá ti tó bá ti dé jàmá mùsùlùmí ẹ wo àdáparọ́ tí àwọn ènìyàn yìí tí wọ́n ń pamọ́ ìyá wa Aisha radiyallahu ta'ala ọlọ́run sọ fún al-Qur'an al-Karim nígbà tó lọ́wọ́n bá fọ ìyá Aisha mọ́ kúrò níbi zina tí wọ́n lẹ̀ ní Madina nígbà náà ọlọ́run ya'idukumullah ọlọ́run ló ń ṣe wá àfi fún yín òun kìlọ̀ fún yín o. à ń tàrúdù lè mẹ́sìnì abada ẹ má ẹ bá rìpíìtì irú ọ̀rọ̀ bá mọ́ ipe aisha ṣe dìná mọ́ ẹ bá rìpíìtì ẹ̀ wọn làwọn afáàlù súnmọ́ fi gbà pé ìyàwó aisha radiyallahu ta'ala anha kò ṣe ṣìnà lójú ayé ànábì sallallahu alaihi wasallam táàbà sọ pé wọ́n fi rinlẹ̀ kó ṣe ṣìnà kò wáyé ọlọ́run tó tún fọmọ́ tọ̀ lẹ́yìn ikú ànábì sallallahu alayhi wa sallam náà ọlọ́run ni ẹ gbọ́dọ̀ rìpíìtì irú nǹkan tó jọ bẹ́ẹ̀ nígbà kùránì ti wá ṣàlàyé pé ìyàwó ẹ̀ṣẹ̀ ò ṣe dìná nítorí wàá kù ní fáwọn ṣíà ni pé kí wọ́n mú àdáparọ́ àwọn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí ò ṣẹlẹ̀ kí wọ́n fẹ́ lẹ̀ mọ́ torí pé láti lè gbára lé ayé kùránì yẹn nìyí ó ṣòro fún wọn. ọlọ́ni kún tó mú mi ní ìjọba jónígbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ sọ pé ìyàwó ẹ̀ṣẹ̀ rọ̀ ẹ gbọ́dọ̀ fún máa fojú ṣìnà wo ọkọ rẹ̀ pé ọkọ ó ṣìnà bẹ́ẹ̀ lẹ máa fojú bàbá ọmọ oníṣìnà wo Abubakar Siddiq bẹ́ẹ̀ làwọn sàhábà náà nìyí ẹ gbọ́dọ̀ mọ̀ pé áá àwọn akẹgbẹ́ àwọn sàhábà yòókù ó ṣìnà lélẹ́yìí ọlọ́run lẹ gbọ́dọ̀ rìpítì ẹ̀ mọ̀ ní o ọlọ́run ọba lọ́bọ onímímọ̀ ìmọ̀ ọlọ́run ó kinlẹ̀ ìmọ̀ ọlọ́run kò sí ní tí ò kárí kò sí ní tọ́lọ́run ọba ò mọ̀ àìmọ̀kan ẹ̀fíìtì sọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ̀ pé yàrá ìṣòro sí ọlọ́run tí ara níyà kò ṣe zina nígbà kò sì ní ṣe zina lẹ́yìn ikú anabiwa muhammad sallallahu alayhi wa sallam àbí tó bá wọn náà wò kí láǹfààní kí ni àǹfààní nígbà tí wọn sọ pé yàrá ìṣà ti zina láti wà anabi sallallahu sallam wá fọ̀ ọ́ tá a sì ń kà á láti nǹkan tó lé ní ẹgbẹ̀rún ọdún ó lé ó lé ní ọgọ́rùn-ún ọdún mẹ́rin táǹkà táǹkà táǹkà tó sì dá sí pé tọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ àṣẹ ń sọ pé ìyá aisha ṣe sìnà pẹ̀lú tọ́níhá ó sì rinlẹ̀ bẹ́ẹ̀ ṣé ẹ̀ mọ̀ pé níta bá ń kà níta kùránì tá ń kà ni yóò mọ̀ tako ìṣẹ̀lẹ̀ tá màmá aisha mi lẹ́yìn kó anábì sallallahu alaihi wasallam sọ ọlọ́run tó fọ mọ́ ni yóò fọ mọ́ lójú ayé rẹ̀ àti lójú ayé ọkọ lẹ́yìn ikú wa ìyàwó aisha radiyallahu ta'ala anha ọlọ́run fọmọ kúrò mẹ́rin so kò ṣe zina ọlọ́run ni wallahu alim wọn ọlọ́run bá mọ̀ ìmọ̀ ọlọ́run ló sì lékè hakim ọba tó mẹjọ dá ọba ìjọ̀gbọ́n òun náà ní ọlọ́run ọba aya nineteen ní sọ́tù nùr ọlọ́run iná lẹ́ẹ̀dí náà yuhibbuna aya yìí kó mọ jẹ́ ti gbogbo ẹ̀yìn olórí ibu síyà tẹ̀ ń mú àdáparọ́ yìí tẹ̀ ń lẹ́mọ̀ yà Aisha àti wọ́n tó sọ títí ẹ síta gbangba àti wọ́n tó dá sí pé tọ̀ o sọ síta òun lo tẹ̀kíyà ẹ̀hẹ́n àbíwọ̀ tó ń wò pé àsìkò tí ìtò sọ láti gbé jáde àbíwọ̀ tó ń ah n tó kó sí ju ọ̀rẹ́ eléyìí jẹ́ ń fi léyìí pamọ́ gbogbo ìpátá alimun hakim ọlọ́run bá mọ gbogbo yìí ọlọ́run wa nínú lẹ́ẹ̀dí náà yuhibbuna an ọlọ́run gbogbo tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ máa fún nípa àwọn onígbàgbọ́ òdodo tẹ́ ń lẹ̀ mọ́ wọn tí ṣe ti ti wọn bíi zina tẹ́lẹ̀ mọ́ wọn alladhina amanu tẹ́lẹ̀ mọ́ wọn nígbàgbọ́ òdodo lahum azabun alim ìyẹ́ ẹlẹ́tẹ̀ẹ́lẹ́rọ ohun tó dé yìí fi dúníyà ẹ̀rí láyé kẹtó kúrò láyé ẹ gbọ́dọ̀ mọ́ jẹ wàlẹ̀ àkírọ̀ ó sì ń dóde lálẹ́ kìyàmà náà wallahu ya'lam wa antum la ta'lamun ọlọ́run lòun lòun mọ̀ ní tó lọ́n kò sí mímọ̀ kan tó lékè ọ̀rọ̀ wa wà á ń tún láti alámù ọlọ́run ni oníkàlùkù ẹ mọ̀ òun ọlọ́run nìkan torí ẹ kò tọ́ fún ẹnìkan kan bó ṣe wulẹ̀ kó mọ láti lé àdáparọ́ yìí mọ ìyàwó Aisha radiyallahu ta'ala anha yóò pé arákùnrin kan náà ń bẹ ní Kuwait ìlú Kuwait wọ́n ń pè Amir amir al-qurash náà pé nínú àwọn àgbàfà tíra kuwait ní orúkọ ẹ̀ gangan habibu ló ń jẹ́ ó ti gbajúmọ̀ dáadáa lára àwọn tó máa ń bó ọ̀rọ̀ táwọn máa ń sọ fún wọn ni because wọ́n bí ní béèrè yìí àfa ńlá ni ó láàrin àwọn síyàwó àfa ńlá ni ó ẹ bá ti rí ẹrù tó rù sórí ẹ ti mọ̀ pé lára wọn ni irú ẹrù tó ń bẹ lórí tọ́lẹ́à òun náà ló ń bẹ lórí títẹ̀ náà ẹgbọ́n tó wí ó ní níbàámu sí ọ̀rọ̀ àwọn àwọn àwọn àgbàfà àwọn ìmáàmù àwọn ìmáàmù ìmáàmù ìmáàmù àwọn àwọn ìmáàmù tó ti lọ àkídà àwọn àdìsọ́kàn àwọn ìgbàgbọ́ àwọn ni wípé Aisha onídìnnà ni. wọ́n ní kẹ́tù lè mọ̀ gan oníṣìnà ni oníṣìnà tún ni kódà ó tún jẹ́ pòkì ẹlẹ́ṣẹ̀ aláburú ẹ̀dá òun tún ni. ó ní kẹgbọn sinatáyítà ṣe kì ṣe ẹ̀kan o kì ṣe o. wọ́n ní kẹtù lè mọ̀ gan wípé kété pé ó ṣe ṣìnà nìkan hmm, ṣìnà nìkan kọ́ ní ṣe ẹ̀ wípé ṣìnà ẹ̀ tiẹ̀ ó ó ní débi wípé ó tún Aisha nílé ìsìná wípé àwọn obìnrin náà máa ń wá bá tí máa ń ṣe ìsìná pẹ̀lú wọn. àwọn tó bá wà náà obìnrin ẹ̀dẹ̀ ni àwọn ọkùnrin máa ń wá ṣe ìsìná pẹ̀lú wọn bẹ́ẹ̀ wọ́n sì máa ń fún wọn ní owó ìsìná. oníkẹ́lẹ́ mọ̀ ó ní ìmáàmù sọ́ọ́dẹ̀ nínú tẹ̀fsíìrì alukumi nínú ẹgbẹ̀rún tẹ̀fsíìrì kumi tẹ̀fsíìrì yẹn nìyí àti kàfẹ́yìn ẹ mọ bọ́ tẹ̀fsíìrì àwọn tí a ní o òun lè bẹ́ńbẹ́ tí imam alukumi tí ó mu wá níbẹ̀. ipe aisha radiyallahu ta'ala anha ó fara ẹ̀ kalẹ̀ fún tọ́líà gẹ́gẹ́ bí ìyàwó tọ́líà wá di ọkọ ẹ rí i pé gbogbo ohun tí àwọn àfọwọ́ntẹ̀ sí ni ẹ fi ń pamọ́ fúlánù fúlánà fúlánù fúlánà eléyìí làmọ́lẹ̀ ń tiẹ̀ yìí dẹ̀ ṣe wo nìkan ìbáwọn mi ṣe làmọ́lẹ̀ nínú àwọn síra wọn tá a mú wálẹ̀ kan. ó ní ipa ìṣà fi rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó fún ó fi rẹ̀ fún tọ́lẹ́ánì yìí ni pé ah, ìgbéyàwó ṣìnà ni kì í ṣe ìgbéyàwó tó bẹ́sìn mọ́. wọ́n ní alimami alimusaba nínú àwọn afa àwọn tó ti lọ nínú àwọn àyímọ̀ wọn ó ní aisha dị ta'ala anha aisha ó gba dínárì mẹ́rin nínú àwọn owó tó kó jọ ní gbogbo ṣìnà tó ṣe tó fi ń ṣètò ìgbésí ayé rẹ̀ sọ̀rọ̀ eléyìí ó ń bẹ nínú ọ̀rọ̀ títí ìwọ náà wò kò sí ṣe rí fídíò yìí nígbà tí mo rí fídíò tí tọ́lá tó ṣe mo wá lọ post fídíò yìí sí abẹ́ comment eléyìí sí àfa yìí náà nìkejì àfa alùsùn náà eléyìí àwọn kan wá wọn comment pé àwọn kan ní ẹ pé kémi lọ rúrú màání rúrú màání ń sọ tó mọ̀ ní nítorí ni ibi tí mẹ̀yìn bá dé náà ni ó sọ mọ́ èyí ń sọ lékè tí yóò bá mọ̀ ń pa rẹ̀ àìsọ lékè mímọ̀ wa ẹ̀hẹ́n wàlá taqisu ma laysa laka bi ilm ọlọ́run ní tó o bá ti mà má gbẹnu sí i má gbẹnu sí i má dúró síbẹ̀ má ṣàlàyé má sọ ń pẹ̀ ntí rúlù màhání sọ nìyẹn láì mọ̀ pé à àwọn lórí ibú ti ṣíwájú rúlù màhání láti fi ọ̀rọ̀ yẹn nílẹ̀ gan kí rúlù màhání gangan fún rẹ̀ kí wọ́n tó bí òun gangan àmọ́ wọn ò rí tíra wọn bẹ́ẹ̀ làwọn míì náà wà lẹ́yìn rúlù màhání gangan nìyí náà tún kọ́ irú eléyìí nísìnyí ó sì ń bẹ láyé àbíbù yìí sì ń bẹ láyé yasir àbíbù àbí kí náà ń pè ó ń bẹ láyé àmírù kọlọsì ó ń bẹ láyé olórí ibú ẹ̀dá ni jama àwọn olórí rí ẹ̀dá tí wọ́n lórí jù nínú umma yìí lẹ́yìn anabi sallallahu alaihi wasallam òun lòún máa ń yàkàyàkà ló máa ń yẹ ẹgẹ́ bí ìgbàgbọ́ àwọn ṣíyà kì í dẹ̀ ṣe nìkan kì í ṣe nìkan lọ́dọ̀ tọ́líà náà tọ́líà náà ò lè gbà pé aisha jẹ́ mùsùlùmọ́ láyéláyé kò lè gbà bẹ́ẹ̀ tó bá sì ń ṣe tẹ̀kíyà pé òun lè gbé jáde pé oníṣìnà ni yóò mọ̀ gbà pé kẹfìrí òun náà nìyàwó Aisha radiyallahu ta'ala anha torí ẹ̀ àwọn mùsùlùmí ẹ̀díà ẹ̀díà gbé ẹ̀sìn wa sá kúrò níbi àwọn ọ̀jọ́ ṣíyà ẹ̀sìn burúkú òun ni wọ́n mú wọlé ní tẹ́ mọ̀ tẹ́ mọ̀ nínú ìsìláàmù gbogbo àwọn sàábì ànábì pátápátá láì sáyà fi ẹni ire ni wọ́n olóríire ni wọ́n èèyàn ńlá ni wọ́n ẹlẹ́sìn dáadáa ni ọmọlúwàbí ni wọ́n ẹ̀sìn ẹnìkan ò tó ti ti wọn ìwà dáadáa tẹ ẹnìkan nìyí kò tó ti ti wọn ọlọ́run ròyìn wọn ní alukur'an kẹrin lọ́kọ̀ọ́lẹ́ ayé láì lóṣì lórí ìran àwọn ààyè nínú suratu tauba aya hundred wasabiquna al-awwaluna min al-muhajirina wal-ansar wal-ladina taba'uhum bi ihsan radiya Allahu anhum wa radu anhu jẹ́mọ́ wa man yushaqiqi rasula min ba'di ma tabayyana lahul huda wa yattabi ghayra sabilil mu'minin ghayra sabilil mu'minin gbogbo àwọn àyà yìí ó pọ̀ bẹ́ẹ̀ sọ́nà fi ń ròyìn àwọn sàhábà nàbì sallallahu alayhi wa sallam ànábì náà fi ròyìn wọn ànábì náà sàhábì àsàhábì ó dọwọ́ yín àwọn sàhábà mi ó sọ àsọ́ọ̀lẹ̀ fún wa ó sọ àsọ́ọ̀lẹ̀ fún wa lọ́kàn ọjọ́ kan kẹ́yìn wá dé kẹwàá torí orí ibú tẹ̀yìn fẹ́ ṣe nìyí kẹwàá dẹ́pọ̀ àwọn ilé ìní òun làwọn tó dá sí pé ẹ ẹ ẹ ń ṣe pé fún ẹ ń pè wọ́n kèfèrí ẹni gbogbo wọn ti di kèfèrí àti bíi mẹ́rin àbí mélòó kan nínú wọn orí òde kèfèrí abẹ́gbọ̀n kan báwọn ẹni yìí yásírò àbíbù yìí wọ́n ṣe bẹ́ẹ̀dẹ̀ bẹ́ẹ̀dẹ̀ wọn wá kọ Umar bin Khattab síbẹ̀ wọ́n wá ń ṣépè fún Umar wọ́n ṣépè fún Umar wọ́n wá ń gé kéèkì yẹn wọ́n sì ń ṣépè fún wọ́n sì ń ṣépè fún Umar bin Khattab rọ́dí aláwọ̀ta alkhalifa tó sáni torí ẹ̀jẹ̀ máa mùsùlùmí ń tó ti mọ̀ nípa àwọn sàhábà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam olódodo ni wọ́n ẹni ẹ̀sìn ni wọ́n ẹ̀ẹ́ kódà ọ̀rọ̀ àwọn sàhábé kò wọ ọ̀rọ̀ tá à ń pè ní ilé nìjárí wà tàdílì ọ̀rọ̀ àwọn sàhábé ò wọ bẹ́ẹ̀ tani ẹ̀ sàhábé báyìí ẹ̀ ṣé alẹ́gbàdì àbá alẹ́gbàdì rẹ̀ kò sí sàhábé kan tó lè gbàdì sí rẹ̀ bẹ́ẹ̀ ni kò dé sí sàhábé kan tó lè sọ pé ẹ̀ kèje fẹ́ kọ̀ kèje ẹni ìgbára ẹni ọlọ́run ti wà sákọ̀ ọlọ́run gangan tí ó fi ìjódodo wọn rinlẹ̀ ní àyà tí ò dín ní hundred tó fi rinlẹ̀ nípa àwọn sàhábà rẹ̀ àwọn sàhábà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam so kamati wa sa àwọn tó tún súnmọ́ náà àwọn ẹ̀wà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní wàá àtiwájú humatukum ọlọ́run ní ẹ̀rí àwọn ìyàwó ànábì àwọn ìyá yín ni wọ́n jẹ́ nínú wọn ni aisha rabi allah ṣe aláàánú bóyá oṣù wa nílẹ̀ pé ọmọ tọ́lẹ́há ó fẹ́ fẹ́ yàrá rẹ̀ ọlọ́run sì ṣe é léèwọ̀ pé ẹ̀yin àwọn ànábì ẹ gbọ́dọ̀ tún márì mọ́ ẹ gbọ́dọ̀ lọ́kọ́mọlẹ́yìn kú ànábì sallallahu alaihi wasallam torí ẹ eléyìí nìkan tí a fẹ́ sáré pè wá sí àkíyèsí rẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala bi mannihi wa karami kó ṣàlékún dáadáa fún oníkàlùkù fi ìmánì wa ẹsẹ̀ wa ní dáadáa lórí sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam lórí ìlànà àlè sunna wal jama'a wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa sahabihi وسلم والسلام عليكم ورحمة الله وبركاته